على خير خلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن خلق مسلكهم إلى يوم الدين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أجابكم ورمى الله أشرفكم ورمى الله Ọba tí ó ti orí ìgbìmọ̀ rẹ̀ wa. Ara àtúnná ayé, òun náà lè rí ìjá sí. Ara àti ọlọ́, òun náà ní kọ́lọ̀ ọmọ ìjọgbọ́n ọmọ ọkùnrin. Àti fún ìyẹn lọ́mọ, ọ̀dà tí a ti tọ́jú ẹ̀. Ìsòmọ́rì bẹ̀rẹ̀ rẹ̀, òun náà ni ọlọ́run kó jẹ fún mi lọ́mọ. Àwọn adúgbò tọ́lọ́run, tọ́lọ́run wá jẹ fún ọmọ náà fún wa. Lásìkò táwọn kan tọ́rọ rẹ̀, tọ́lọ́run kò fún wọn. Ọlọ́run bá fún àwọn náà ní ọmọ náà, adúgbò tọ́lọ́run, àmọ́ olóore ọlọ́dà bá lè fi ẹ̀nà ọ̀pẹ̀ wọ pa. Ìkẹ́ àti ìpẹ́ ọba nílò ọkùnrin máa sọ̀rọ̀ náà lọ sọ̀rọ̀. Ìkẹ́ àti ìpẹ́ ọba máa lórí ẹ̀, ọ̀rọ̀ máa ra lé ẹ̀, àwọn tàbí ẹ̀, àtàwọn tó bá sọ nípa rẹ̀ títí ọjọ́ ẹ̀ta. Àti ara nípe ọlá, ìpẹ́ ọlá, ìpẹ́ bá máa fi pé ọjọ́ tó bí ẹ̀sìn ìyá mọ́lẹ̀ ẹ̀sìn pé ọ̀sán ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ọlọ́run bá tó wà nínú, a ń bẹ̀rẹ̀ ọjọ́ ẹgbẹ́ rí, ó máa fi àyíkẹ́ sílẹ̀. Ọlọ́run bá pa wọ́n lẹ́rìn, a ń bẹ̀rẹ̀ ọjọ́ ẹgbẹ́ rí, ó máa fi ẹ̀kú sílẹ̀ tó wà. Ọmọ náà, ó ti rí àwọn ọjọ́ èyí tí ìbẹ̀ nínú ọ̀sẹ̀. Ilé ìgbọ́fà tí a nílò ọmọ sọ́dá àwọ̀sọ́dá, ó ti fẹ́ ní ká máa kó wọn jáde ní òjò ọmọ àti ìgbẹ̀jọ ọjọ́ èyí tí nínú ọ̀sẹ̀, èyí tí a sọ fi gbé orí ẹ̀lẹ́kọ̀ọ́ Ọmọ náà ti sọ gbogbo ẹ̀wọ̀.

òun ni máa ń lo fún àríṣẹ́ta sí tẹ́jọ́ ọmọ ọlọ́pùpù ti wá ọlọ́run tí ó lápàájára nǹkan tó rí jẹ́ lápàájára nǹkan tó rí wọ́ lápàájára nǹkan tó rí wọ́ lápàájára nǹkan tó rí náà ọlọ́lá ọlá ọlá kó wọ́pẹ̀ ìgbàgbẹ̀ àgbàgbé tí a fẹ́ fi bára sọ̀rọ̀. Nínú àánú ọlọ́run, ó ṣe fún àwọn ọmọ ẹ̀gbẹ́ ìrìn. Tàbí yàtọ̀ sí àwọn míì nínú àwọn ẹ̀dá tó ṣe fẹ́ bá papọ̀ àwọn ẹ̀dá náà. A síra wa àtàwọn ẹranko ọ̀kan àwọn ẹranko yìí tí wọ́n bá súnmọ́ ara wọn lẹ́yìn nígbàtà bí owó ṣùgbé ti lẹ́ta mẹ́rin wọ́n fi àwọn ẹgbẹ́ tó lè ti lẹ́yìn tí lè tán lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta ọmọ ìlú àwọn àwọn wọn lẹ́yìn ọ̀sẹ̀ kan tó bá àwọn ẹ̀dẹ́ ènìyàn àkókò tó kéré jù tí èèyàn lè fi lóyún tó fi bí wọn ọgbọ́dọ̀ tí ó sì mẹ́fà nínú òfin Islam òfin tọ́nà bá fi ní àlejò ọmọ àmọ́ òfin sọ̀rọ̀ rẹ̀ sọ. Gbogbo ẹni yóò tó bá ló tọ́wọ́ bí ọmọ náà tí ó sì fún mẹ́fà ọmọ náà ìwọ̀n sí. Àbíkú yóò ṣùgbọ́n tó bá lè pé tó mẹ́fà tó òkè ọlọ́ǹfà tó lè gbé àná. Nínú ṣẹ̀ríà, àwọn olùmọ̀, wọ́n ta lórí pé ìgbà wá lójú òpin tí ìyá lè lórí ìgbà lójú òpin àrínú wọn, wọ́n sàlàyé òpin rẹ̀ lọ́dún kan.

ó sì àwọn ọmọ ẹ̀dá lẹ́yìn tó ṣe pé ẹgbọ́n rí báyìí láwà pé káta ọlẹ̀ ọdẹ mú káta ìtẹ́nà ọba ìṣe bí ọdẹ ikú nínú obìnrin òṣìṣẹ́ tọmọ fẹ́ dúró sí máa gbàrà tí ọmọ bá ti wá sí orílẹ̀ ayé nínú ẹ̀kọ́ òun náà ní pé kápítà àjọ àfọmọ náà àdúrà àti àdúrà kàpàtó tó lé dáadáa òun náà ní kí bàbá ọmọ òun tàbí tọ́lọ́ wà nípò bàbá tí wọ́n bá mọ̀ yìí tí wọ́n ṣàdúrà àdúrà tí ẹ bá ṣe tọkàntọkàn lákòókò yìí ìmọ̀ ń yára yára lọ́dọ̀ ọ̀nà ìrọ̀lọ́run ọmọ ìlú púpọ̀ mi láti lọ́pọ̀ ní láti láti lọ́pọ̀ ní ogún pàṣọ mọ́lẹ̀ ìlú ọmọ pàṣẹ lórí rẹ̀ pàṣẹ lórí ẹ̀dá àpàárí orí rẹ̀ pàṣọ lẹ́mì aláàbẹ̀ àti láti ṣìṣẹ́ wọ́n láti lọ́mọ aláàbẹ̀ẹ́ta wọ́n láti lọ́mọ ọ̀bùkún wọ́n láti lọ́mọ olórí rẹ̀ fún pàtàkì ọmọ náà Àlẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam nígbà tí bẹ̀rẹ̀ ayé táwọn tàbí bá bímọ. Tọ́wọ́ ti ẹgbẹ́ ọmọ náà ta, àwọn ìgbọ́n wà tó máa ń bí ọmọ ilé ọjà lẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n lè kárẹ́ kí ọlọ́run sàdọ́ àti ọlọ́run sàdọ́ àti ọlọ́run sàdọ́ àpamọ́ náà. Nínú àti ìgbà tó kọ́ ilé, èyí tí a fà àbùkọ́

nínú sọ́nà lọ́wọ́ àtàgbà àwọn kọ́dà òtún tó kú ẹ̀lọ ìgbé náà tó wá ń kíyàn èyàn kọ́dà yìí bá ní ẹ̀lẹ̀ yìí ọlọ́sàánà ẹ̀rùsìn ọlọ́run ni olùjọ́sìn fọ́lọ́run ni àfáà ni ẹni rí ọmọ màyẹ̀kú tó lọ́sàánà ẹnu pé ibi a máa ń kíyàn

lẹ́yìn ìgbẹ́jọ́ ayá tí ọgbọ̀n rẹ̀ jí bí wákàtí kan ọlọ́run gbogbo sọ̀rọ̀ nǹkan mọ́ pa sọ̀rọ̀ lọ. Yọ́pa rí pé ẹnìkan lọ́wọ́ àpá àkan lọ́wọ́ lọ́nà àwọn ògbọ́mọ látà lọ́wọ́ fún gbogbo òṣèré tán lọ́mọ òfin gbádùn mọ́ ò. Ìlànà àjẹ́ nílẹ̀ Yorùbá ọjà àkóso pé tí wọ́n bá ní pé ìwòsì bẹ́ẹ̀.

ìbáàdì tí ọmọ àti ẹyẹ sí ilé tí ọkọ̀ sí àbí ọmọ àti kọ́ sí mútò tó ọ̀rà tó owó pé lóòdè lóòdè ọmọ àti ilé ṣe ìyàwó àdínkù ẹ̀rẹ́ tó máa fún fi wà ẹ̀ tó máa fún ẹ̀lẹ́ owó bàjẹ́ dà ẹni wọ́n bá gbé ilé lọ́wọ́ gan ọ̀pọ̀ ìwé ìtọ́. Ṣùgbọ́n ìyàwó ẹgbẹ́ ní ẹgbẹ́ pé ìlú lè máa ní pàpẹ̀ lówó bà jẹ́ pé láwájá, bàbá rẹ̀ ti wó, láwájá, ọmọ rẹ̀ ní ti mú tó gba ẹ̀yọ́ wà láwá lé bí o. Ní kí wọ́n máa wà nípo kò Òfin méjèèjì fún àwọn olùgbàgbọ́ ẹkùn wọn ní orúkú mọ́. Bẹ́ẹ̀ ti máa ń kọ́. Ẹkùn àwọn ọdẹ̀dẹ̀ náà fún wọn ní o. ìfún wọn làìmọ́ wọlé o. Ọlọ́run bá máa ń sọ ọ́lẹ̀ náà. Ìwé náà ní méjì. Ṣùgbọ́n bí ìyànjẹ́ tí ó máa fún ìyẹn ní òkú ọjà ọjà tí ó máa

Bẹ́ẹ̀rẹ̀ ní ṣe pé yọ́ mọ̀ sàárẹ́ ayé. Àwọn ìgbésẹ̀ náà rí. Gbésẹ̀ náà pé, òun náà rí pé wọ́n fẹ́ jẹ́ láńpa ẹran fọ́mọ̀ rẹ̀. Ẹran ní ti máa ń kọ́kọ́ sáájú tí wọ́n ti bá tó pa òbí ẹ̀. Èyí fi bàtà.

táwọn àti ápìlì ápìlì ápìlì. ṣùgbọ́n gbogbo ń pọ̀ yìí ilé àkọ́ ni èèyàn máa ń jẹ ápìlì sí gbogbo ń pọ̀ yìí kọ́ ni wọ́n rẹwà pé láti tó ń pọ̀ ọmọ wa sámúnú ẹ̀mí. àwọn ọkọ̀ fẹ́ńfẹ́ ti pé báwo lè wọ́n sọ alára pé ẹ má ti tó pọ̀ ọmọ ìlú èdè láti ìlú èdè àlèmọ́ méjì. ọmọ olùpa. Ọmọ ni a máa sọ wà ní ọ́pùlẹ̀ omi tó bá jílẹ̀, pápá ìgbà lẹ́ Yorùbá. Nílẹ̀ Yorùbá ní ẹgbọ́n lè wọ́n yọ ápùkú ọmọ yọba fún mọ̀mí ìjìnlẹ̀ kan. Àwọn ẹ̀kọ́ pé àwọn ìlú ti ní ti kú lórí òdó bẹ́ẹ̀ ní mọ̀mí ìpìlọ́ pa wọ́n ó. Ó kọjá pé ilẹ̀ Nínú rẹ̀ ní àlùkọ̀ọ̀há. Nínú rẹ̀ ní àlùjàmbá. Nínú rẹ̀ ní àlùmọ̀tàkàbẹ̀. Nínú rẹ̀ ní àgbọ́ọ̀. Ọba tó káńtà, ọba olùdé, olùdé gbéraga. Ọba olùdé mọ́tọ́mọ́tọ́. Ọba olùdé ẹ̀dá la. Ọyẹ lọ. Ìwọ́pọ̀ yìí àwọn ọmọ ẹ̀lẹ́yìn.

kó èèyàn la, wọ́n mọ̀ bóyá sí ìkú ìlera ẹ̀ẹ́gbà sí ìkú bá. Tẹ́lẹ̀ lè gbó di ohun, ó wọ́n lọ́wọ́ bá lòun tó ní èèyàn àti ìrọ̀lá ọ̀gbọ̀n pé. ó jẹ́ wà ní orúkọ ọlọ́run pàmòlẹ̀ gẹ́gẹ́ bí àìwá ẹ̀ àìwàhá àrọ̀nà àrọ̀hìn àrọ̀hó àrọ̀dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn orúkọ yìí wọ́n tó ń gbọ́lé sí agbèsòmọ̀ tó dáa ni wọ́n ní ohun bàbá ṣe ó kọ ọmọ wa ó dàgbà yọ átúnkó bẹ́ẹ̀ ọ̀dà ẹ̀yà bá pè ní rahman aláàánú kọ́ máa tààdù ẹ̀yà bá pè ní rọ̀zá tààfi àtìsí mọ́ kọ́sọ̀ kọjá lọ́rọ̀ ojúlówó kọjá lọ́rọ̀ mọ́jọ fún àìsí pípù ẹ̀yà bá pè ní làpéyì tààfi àtìsí mọ́ kọjá ní tó máa kẹ́yìn tó máa tààdù àwọn èèyàn káàkiri ẹ̀yà bá pè ní wàhálà

نوح موسى يونس يوسف عيسى محمد àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọmọ àtẹ́jọ́ wọn rẹ̀ orí pàmò pé tí wọ́n bá ní pé ìyẹn jẹ́ ní eré lórí ayé kò sí bí ìyẹn ti bẹ́ẹ̀ jẹ́ ní eré jẹ́ ní eré lórí fún àwọn àtẹ́bí ọlọ́run orí fún àwọn àtẹ́bí ọlọ́run àtàyé làwọn tí mọ̀ bá lè jẹ́ náà làwọn lọ lẹ́yìn àtẹ́bí ọlọ́run kò sí mọ́ àfẹ́sọ́wọ̀n àlẹ́bí bá sáyẹ̀ rẹ̀ pé àfàìkúlà ìmáwọ́ ìjẹ́lẹ̀ rẹ̀. Bíbẹ̀ ẹ̀kọ́, kò sí. Tó bá wà lẹ́bí, àwọn fẹ́ ń jẹ́ àkúntó orí tí wáyé. Àwọn ti mọ̀ pé àfàìkú àwọn ìnáwọ́ ìjẹ́lẹ̀. Tàbá wa mú ló kọ wọn, tàbí tó kọ wọn wá. Lẹ́yẹ̀kẹ́ pé bá ń jẹ́ dé sí ẹtí tó pọ̀ yí lẹ́ni àkọ́kọ́. Tọ́lọ́wọ́n bá ṣe é lókìkì tọ́wọ́ rẹ̀ tó wá bá ní ọkọ̀ ọkọ̀ tó bá jẹ́ àwọn tàbí àmẹ́rí sọ́nà pa àrẹ ọ̀sẹ̀ yálà lọ́kùnrin àgbélógbè tó gẹ́gẹ́ bí àbúbá bọ́mà òṣìmáà àbúsùfìyà àti ẹ̀lẹ́ lọ nínú àwọn ọkọ̀ àwọn àmẹ́lẹ́ àwọn tàbí àmẹ́lẹ́ lọ́pọ̀ bàbá tó ọdún àwọn obìnrin fáàfihàn àìṣà kọ̀dí ìjà zẹ́yìnà jùwèríyà mẹ́lìmúnà sọ̀fíjà nínú àwọn ọkọ̀ àwọn tó jẹ́ àwọn tàbí àwọn tàbí lóbi àmẹ́lẹ́ sọ̀lọ̀lọ́wọ́ àdéhùn òun ní kó ń kọ̀ ní ọ́ jẹ́ ìtumà lọ́jà. Yánà, àwọn ọkọ̀ yẹn nínú àlùkò hàn, àwọn arìgbé àti ìtumà ní. Oṣù tó kò ń bẹ̀ ká mọ ọkọ̀ náà. Gẹ́gẹ́ bí mo tó máa ní ìnà, ọ̀ọ́bìyà, mọ̀rùbíyà, àwọn ọkọ̀ yẹn nínú àlùkò hàn Yá àyíyá tó àníláṣọ́ ìmọ̀tọ̀mà ní náà.

raali ya làwọn pè ráàlì ní mọ̀rìndíyà mọ́rìndì ni wọ́n pè mùtùmá ìnà nwoke pè ní mọ̀tánà màtínà tí máa ń pè mọ́ ti yóò pẹ̀ ọmọ kan ti bílẹ̀ jọ́nàtà ìpẹ́ ẹ̀dàkùn ìsáàjẹ̀dàkùn ó pọ̀ tí wọ́n ó sì wọ owó pè lọ́wọ́ àwọn àbága kí ni wà jẹ́ sí ibi kí ni jẹ́ sí ibi sí bí ìwé tó kọ́ sọ ṣùgbọ́n tí bá pé wá tó di ẹmú ó pè gẹ̀gẹ̀ ó wọn ṣùgbẹ́ ní ẹ̀ hàn àti tọ́lẹ̀ hà ni ní tẹ́lì ìyá tẹ́lì ìyá tẹ́lì tọ́lẹ̀ hà wọ́n ní tẹ́lì ẹni wọ́n máa ń pè ní àdùnlọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní pè látùlọ́ ẹ̀kọ́ wa àbùdù ìgbàdàn máa pè àbùdù ẹni wọ́n máa ń ń àwọn bàbá wa láwọn òkè máa ní ń síìkì wọ́n máa ń pè síìkì ọlọ́lọ́pọ̀ ya wọn ìyá ta ní pè síìkì síìkì bíkù ìtumọ̀ rẹ̀ ní ọmọ ṣùgbọ́n àwọn bàbá wá jẹ́ ẹni pó kọ̀ lẹ́lẹ́ wọn ọ̀fẹ́ sọ pé ọmọ àlẹ́bí wọ́n wà látà wọ́n tí wọ́n láti máa rẹ̀ kọ́mẹ́yìn tẹ́lú ní bá mú ọkọ̀ kan tàbí fáwọn ọkọ̀ tó ipá láti sínú Yorùbá a ní ọjà kò ní ipò torí ìyá rẹ̀ ìyá rẹ̀ ní rí pé ó tí wọ́n bá ti gbọ́ lẹ́nu ìyá náà àwọn máa pé Yorùbá tó inú rẹ̀ ní sọ́ inú rẹ̀ ní sí ó tẹ̀ tún bẹ́ẹ̀ jọ kí táwà tó ní sí ó tún bẹ́ẹ̀ jọ inú rẹ̀ ní zẹ́ inú rẹ̀ náà rọ́ì gbogbo àwọn arábí yóò lè inú rẹ̀ ní pọ́ táà ní wọ́n padà tọ́ yìí ṣùgbọ́n máa ń lómi nínú méde lábáwá pọ́

tò láti máa fẹ́ yọ jẹ́ pé ẹni tí ọba ṣe ké ó sì fẹ́ so pọ̀ wọn tó bá ní kóun fẹ́ so pọ̀ á kúwó pọ̀ mí wọ́n náà ní owó fún ara títà ló ṣe ẹ̀ yóò mú ẹ̀ yóò sọ ìdí owó eré omi ẹ̀ lè máa rí tàbí ó sì kọ́ mọ́. Tọ́mọ bá jẹ́ nìkan tọ́wá di ọjọ́ òní, ta sọ ló pọ̀, ta ṣe fẹ́rẹ́ rẹ̀ ọmọ ọkùnrin kẹrẹ méjì wọ́n yá pa ọlọ́pàá súnà kẹrẹ méjì ó tó ra wọn kó tó fi tó ra wọn kí wọ́n jọ lọ́jọ́ lọ́jọ́ ọjọ́ oúnjẹ súnmọ́ra wọn lọ́jọ́ orí tó bá ẹ̀kọ́ ọmọ obìnrin kẹrẹ ọ̀fẹ́ tó èyí wá fẹ́ jẹ́ ìkẹtẹ́ ẹ̀kọ́ pa màálù àbọ́fẹ́ para fún mi tó lè pa fún àti ikọ̀ àwọn olùmọ̀ wọ́n fi mọ̀ sára wọn lórí ẹ̀ àrínà olùmọ̀ tó ní pé lẹ́yìn ara ewúrẹ́ tàbẹ́rin àgbò ọba àjápọ̀ ọba àjábò òun nìkan ni àtòfin ìlú ààrẹ fún torí parí pé wọ́n bí mọ́ ní àbánẹ́bíwà Muhammad sára àwọn tàbí ẹ̀ ìmọ̀ ààrẹ ní ìka tàwa sọ pé màálù wọn bá ń bẹ̀ níbi ọmọ yẹn tàbí ràkúnmí wọn bá ń bẹ̀ gẹ́gẹ́ bí ìgbéyà. a tẹ̀ráwọn olùmọ̀ mi kan ní pé ah, tàbá pa màálù yẹn tàbá para fún mi sàmáríà àdúrà tọ́lọ́ wọn bá wí inú sọ́sí lẹ́nu á mínà dọ́mọ̀ ní ìsìnlẹ́yìn ni wà mínà ìfáfọ́ ìsìnlẹ́yìn bọ́jà gbọ́dọ̀ wí akọ àtàgbò rẹ̀ a lè fi jọ ọwọ́ ìjọ pé wúwẹ́ akọ àtàgbò rẹ̀ a lè fi jọ ṣe jọ bọ́lọ́ wọn bá tún mú àyà tó rí sẹ́yìn mínà ìdílé tó lè sìnlẹ́yìn bọ́jà rà fún mi akọ àtàgbò rẹ̀ mínà ìfáfọ́ ìsìnlẹ́yìn bọ́jà ìgbé àwọn olùmọ́ ní pé àwọn ẹran méjèèjì ọ̀sán àti sọ pé ẹran mẹ́rin akọ àtàbò wọn tó gbọdọ̀ lé méjì ọ̀sán máa ń ní ẹ̀ta àdúrà láti fi ìfẹ́ ìsọdọ̀ ọ̀rọ̀. tó dákàrá yẹn àwọn oníṣẹ́ àti lè pa máa lò fún àkíkọ̀ náà tàbí ràkúnmí. ṣùgbọ́n àwọn tí wọ́n mú sí alákọ̀ọ́kọ́ ni àwọn ọgbọ́n ilé jù. kí ni ìdí rẹ̀ ni pé ààrá ti tẹ̀yọ̀ kan

oríṣi ẹsẹ̀ ìtọ́jọ́ kọ́ ẹlẹ́sìn ọlọ́run lọ́sẹ̀ tó wà ní fúnra rí ẹsẹ̀ ṣùgbọ́n yìí kí lẹ́gbẹ́ ẹgbẹ́ gbogbo eré lábẹ́ pé tí gbogbo ọmọ adún kìkìkìkì àwọn àwọn tòmọ́ ni dáa láti wọ́n ara ewọ ẹgbẹ́rẹ̀ ẹgbẹ́rẹ̀ ọlọ́run jogún nínú fún yín ẹni tí èèwọ̀ ẹ Táwọn ah, Àwọn èèyàn ń ṣe ṣùgbọ́n ìwọ̀n tí wọ́n ń ṣe yẹn wọn ọmọ tó mọ orí tọ́nà ń fáwọn. Ìdìbò sílẹ̀ ẹlòmí tọrọ tọrọ tọrọ tọrọ rẹ̀. Ọgbọ̀ pé wọ́n ní bàbá kan bẹ lókè ìdílé kan, kò ọ̀nà ní ó torí ẹ̀sìn láàmú ilẹ̀ orí òkè síbẹ̀ náà nígbà àti pàkọ́ọ̀lẹ̀ fún rẹ̀ ó ní tó jẹ́ pé pàtọ́lọ́wọ́ bá ń sọ nínú á nípa ọ̀rọ̀ áàtì máa bá bá ní pé bá máa jogún yóò sì tó mọ́ ọkùnrin mẹ́lò orí yóò sì fẹ́ mẹ́lò orí mọ̀ ìdáwà ẹ̀ bí bá tẹ́ mọ́ mìíràn máa lọ́pọ̀ bá tẹ́ mọ́ mìíràn máa lọ́pọ̀ ṣùgbọ́n nígbà tó wọn bá fẹ́ sọ nípa àtàkà ẹni tó ní ọlọ́run kò lórí àkókò wọ̀yẹ́ jà án wọ̀yẹ́ jà án lọ́wọ́n ọlọ́run ọwọ́ ti ẹlòmíì lágbára kí ẹni tó ń tó fi bí ní òṣèlú ara rẹ̀ yóò lọ mú láyà yóò lójú ara ọkọ rẹ̀ ìgbà rẹ̀ sílẹ̀kùn ọmọbìnrin bá tẹ́rẹ̀ ọmọbìnrin túmọ̀ ṣùgbọ́n wọ̀ yẹ́ jẹ́ àlùmọ̀ ilẹ̀ ṣá fẹ́ ṣe ọlọ́run lórí òun lòun fẹ́ ṣe lẹ̀ bí ti ṣe rú kó ń báyà pé èmi ọlọ́run ọba wọn yọ bí èyí kó sọ̀rọ̀ ọlọ́run sì máa ní ẹgbẹ́ ẹ̀

ìwádìí ló kún kékeré ó lo títí tẹ́ iye ẹ̀ lórí ẹ̀ títí tẹ́ iye ẹ̀ tó lórí ayé. ọmọ ọdún mẹ́sàn-án ló ti lé ọkọ táàmà ogbé wọ́yà àbí ọpẹ́ ọmọ tó dán ìwọ̀n tí ò dí ní ọdún mẹ́sàn-án ló kù àpẹẹrẹ nígbà Muhammad bala rẹ̀ sọ́dá ìfọ́lọ́wọ̀n ọbọ̀ ọ̀rẹ́ tí wọ́n lè mọ̀ ní ẹ̀ṣá á sì lè mà ọlọ́pàá máa ń ṣe lòmí ìgbègbè bí ìṣe ṣe é nù sẹ́ni tó lè yẹ lọ́dọ̀ ọlọ́run. ṣùgbọ́n ìgbìyànjú òun àdúrà nínú ọrùn papọ̀ má kọ́ ọlẹ́ ọlọ́run lè máa lọ ìjogún ẹ̀fẹ́ lómi níkẹyìn ilé kan tó rìn àlejò wa mọ́ sáà àti sọ́lá sọ́sọ́lá arákùnrin kan ọ̀nà ẹni tẹ́ arábìnrin kan ẹni tẹ́ pé orí tó wọ́n máa sábà rẹ mọ́ sáà ní tẹ́ ìṣẹ́ torí kò wù ní orí òkè ká orí òkè tí máa lọ fọ́lọ́wọ́ ọba sọ tọ́bà tẹ lórí òkè tó bí ẹni ẹ sọ̀rọ̀ ọlọ́run ó kú lé tọ́bà bá ti sọ̀rọ̀ tó ọgbọ̀rọ̀ ọlọ́run ló sì lé sí wa àlejò sá ọlọ́run kò lágbára rẹ̀ pọ̀ wá dọ́dọ́ lọ Musa dá parábìnrin ọlọ́run bá sọ fún Musa pé ìrẹ́ Musa ọ̀sọ́mọ sọ fún pé kò sọmọ mi arábìnrin Musa jíjẹ inú ẹ̀ bàjẹ́ inú ẹ̀ bàjẹ́ pé à dàrẹ́ẹ̀tì látọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá fàájú fún ọmọ gbogbo ọwọ́ ajẹ́ nìkan sí pé wọ́n ní wọ́n máa sọ pé yá rahman yorùhámì yá rahman yorùhámì pẹ̀lú èdè tí wọ́n ṣùgbọ́n pẹ̀lú èdè lábáwá ni wọ́n fi fọ́ àti ìhàjì èdè wọn ní sọ pé ìrọ̀bà aláàrùn ṣàánú mi yá ní màá lórí mú sábà pàdé ìyà ọba ìpé ìyà lórí Ohun tọ́lọ̀ wọn bá wí fún mi, ó yàtọ̀ sí tọ́lọ̀ bá lówó lè. Mú sáwọ́ lè farabalẹ̀, ọjọ́dọ̀ ọlọ́run, ọjọ́ ẹ̀yẹ́rẹ̀ fi yá àmà. Lágbẹ́já yẹn mi jọ, ó ní fún léṣe padà sí àjogún ọmọ. Mo rí tó ní lórí. Ọlọ́run bá dáwọ́ fún Mú sáwọ́ lè rẹ̀ fún ìgbà. Ó kọ̀ ẹni kí wọ́n ní máa ti bẹ̀wọ́ àtìkáṣà tó kù ní tẹ̀. Ìyá yìí bèèrè ní ìyàtí tí ó pọ̀ ẹ̀ẹ́sì ní èdè ní ọlọ́run, ó ní pé ìlọ́lọ́run kan jà lóhun. Èdè tó láti ní ìjẹ̀jẹ̀ rẹ̀ ọmọ. Ó pọ̀ ẹni tí ń pè ní gbogbo ìgbà, yára máa èrè hámi, bàbá aláàánú, tàánú mi. Ó pọ̀ ẹ̀ tó di ọ̀pọ̀. Lọ́lọ́run bá fi lò ó fáwọn tí ó wọ̀ lẹ́gàn. جميل القيامة إنه سورة الطه وخش وخش أخي الأسواق àwọn èèyàn máa ti pé nínú náà tàbí wọ́n ti pé sí lọ́wọ́ ọ̀ṣẹ́ pé àtìwọ́ tó lé wá máa ń sọba aláàánú tó bá ná ọlọ́wọ́n bá gbóòrò púpọ̀ gbogbo ẹni yóò tó bá lóhun máa ló ń ṣe lànàbì máa ń sọ pé yá alhamar ìní ọ̀pá tó ṣe pé sẹ́ẹ̀dì kẹfà lóhun láàánú lójú ah! rí ọlọ́run kò tó ń tọ̀ nǹkan láàánú lọ ọlọ́run bá máa sàárẹ̀ rẹ̀ ló jẹ́ pé inú ọkọ̀ inú tẹ́ ìgbọ́dọ̀ máa sọ fọ́lọ́ òun náà ní gbólóhùn ló wà yà ọ́ máa ń torí hàmù yà máa ń torí hàmù yà máa ń torí hàmù yà ọba láàánú sàánú mi rẹ̀ ọba láàánú sàánú mi ọlọ́run sì ṣe tẹ́lá ti sàánú èyí tóun lọ sọ pé àdìrún ní àtẹ̀sílá ẹgbẹ́ rí ìbí ọlọ́run ó ti dàrí lóhùn ọmọ bá ń pẹ́ fọ́mọ olórí ayé nínú ohun táwọn ọmọ ẹ̀sẹ̀ ènìyàn tó fi yàtọ̀ òun ni pé bèèrè ti adáyé láàrín kìí ti tata adáyé láńtọ̀rọ̀ lẹ́yìn pa máa ké a máa ké kíké lọ́rọ̀ ọmọ ìlú ènìyàn nígbà náà òun náà yóò jẹ wọ́n mọ̀ pé ọmọ ìlú èdè sóòjì tọ́rẹ́ tọ́bá epo ti kíké tí ọ yàtọ̀ sí ọmọ tó ń ké tí wọ́n ti mọ̀ pé áà nítorí ọmọ ìlú ẹja ẹ̀sù ìlú sọ ọ̀yàyà tó ìlú sọ áàkè áàkì sí méjèèjì ọ̀tẹ̀lẹ̀ tàbọ́kànú méjèèjì ọ̀tẹ̀lẹ̀ títàánú méjèèjì ọ̀bẹ́ ti ẹsẹ̀lẹ̀ àwọn dọ́kọ̀ ọ̀tẹ̀wọ̀n ò tí ìfàlẹ̀ wọ́n gbà pé ó ti tẹ̀wọ̀n yọ́ pàlẹ̀ kò tí ìgbé àyà tó ń tàtàwà ìṣẹ̀lẹ̀ tó jókòó kò yílò ó ní bàbá ọlá ló ń gbé ọwọ́dọ̀kẹ́ lẹ́yìn gbígbẹ́ ẹ̀kìlì ló wọ́n rí tí méjèèjì ẹni ìkẹ́jú wọn fàyẹ ó sí òun náà ni mẹ̀rí ò dáyà ní ìta alẹ́ ìfẹ́lá ọ̀sán ìta ń pín sẹ́ni méjèèjì jésù ó sí jésù pé wọ́n láyé lé sí o àdó àyà àyà rẹ̀ ilé ẹ̀lọ́sẹ̀lẹ̀ lé lórí ìyá àyà rẹ̀ òun ló ti sọ fọ́nà ọ̀la lórí ọ̀rọ̀ ọmọ ni mọ́ màá sí yóò fi ìpípe mọ́rí àpọ́jẹ́ àjẹ́ sí ọkùnrin rẹ̀ sí ọkùnrin sì dájú obìnrin lọ wọ̀ ní ìsàjẹ́ká lókàlẹ̀ kùnkà ààlè tí o wọ́n ní pé bára ní ìtara sí wọn ni àjọ àjọba máa lọ ṣùgbọ́n mọ́ríyá àti rídá ṣàìtọ́nà fọ́ọ̀bà kí ṣàìtọ́nà ó fún kọ́ báyìí láti pèpè rẹ̀ náà ìwọ́n ní ẹ̀dú dáyé òun ni kéèyàn sí káàbọ̀ ìwọ̀n tí ìfojú ẹ̀ rí tí mo fojú bàbá bàbá ní rí sọ́tẹ́kù wọ́n ní ọ̀bẹ̀ rẹ̀ nígbà àmì ewu lọ́jẹ́ ọgbọ́dọ̀ sí ìsí rẹ̀ lẹ́jì rí òun náà ni pé ó ti ní sígná sígná ṣẹ̀tọ́ ṣẹ̀tọ́ náà máa bà lórí ìbò nígbàgbógbà ó ti ọ̀nà ọba sọ fún wa pé tẹ bá rí tọmọ bá ń ké ní gbogbo ọgbà ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìta ń ké náà fẹ́ràn pé ṣẹ̀tọ́ nù kan bẹ tí máa ń da ọmọ kéékèèké láà yọ́ máa fẹ́ sí mọ́ wọn àwọn òsì nílé sọ pé owó Ìpè máa kẹ́. Ó ń ṣe ọlọ́run bá ní pé àwọn ọmọ. Làbẹ́bí máa ti gbé àṣà àti ìṣe ní máa ń wá ọlọ́run bá ní ìṣe ìṣe Káwọn náà máa ṣe bẹ́ẹ̀. Káwọn náà máa ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ wa. Yọ máa jẹ́ ìdáàbòbò fún wọn gbogbo náà ọmọ yẹn máa ń kọ́ pátá ọ̀gá ìgbọ́gbé o bẹ́ẹ̀ bá sí mọ́lẹ̀ Yorùbá ìlú ó lè jíjọ́ pèsè ọwá ti ọ̀la àwọn ọ̀la àbílẹ́yìn mọ́sílẹ̀ akẹgbà tàbílẹ́ lọ bẹ̀ láti lọ wọ ọmọ láti lọ tọ́jú ọmọ rẹ̀ tọmọ yẹn ọba fọ gbólóhùn tó wà jáde sọ Yorùbá kí ni ọ̀sọ̀ àwùsá yẹn jẹ ìdẹ̀rẹ̀ torí gbogbo àwọn ọmọ àti ọlọ́mọ àti àbọ́lọ́mọ ìyá ọ̀tá wọn máa lọ. Yáyá sí Ya ya ya, ya ya ya ya ya ya ya. ya wọ́n fi kọ́ wa pé ká sì àwọn ọmọ àwọn ìtẹ́tọ̀ ti ní ká wọ́n máa gbọ́. Fọ́ ẹ̀fẹ́ nìkan lẹ́lẹ́ pé kò lè máa pílé àwọn ọ̀gbọ́ púpọ̀ rẹ̀ nídàjí. Ọba tí mọ àti ọjà gbogbo ẹgbò ní lójú ọmọ ẹ̀. Tọ́mọba tọ́mọba ṣe ìkì, ìkì, ìkì, nínú lẹ́tú. Ọmọ rẹ̀ bá dẹ́gbà tọ́kẹ̀ rí pọ́mọ ẹ̀ jẹun fújì. Omi ká máa ń jáde lẹ́nu ẹ̀ lónìí ẹ̀rin ọmọ bí ọ̀rọ̀. Wọ́n tó bí orí láti lẹ́nu. Tí ẹ̀ bá jẹ́ ìgbẹ́ tó máa ń pè Kùránì ní gbogbo wa wọ́n ń plẹ̀ wọ́n bọ́mọ ẹ̀ bá jẹ́ ìgbà tó ń bá mú lọ lé pé wáyé yóò ti lè píìkì yóò ti lè gbéjà àwọn àbáyọ torí pé ìkẹyà ti bẹ́ẹ̀ fún ọpọlọ rẹ̀ ṣùgbọ́n àti sọ́jáde àfáà kẹrin ẹ̀rẹ́ ti fún ní máa ń bọ́ tẹ́lẹ̀ yóò ti píìkì wọ́n ti kọ́ wa pé àwọn ọ̀kẹ́kọ̀ọ́ ti da àwọn ìyọ̀mọ̀ àgbọ̀ ẹgbẹ́ ọgbọ́n ọmọ ẹni tí wọ́n fẹ́ lù à ń gbé wọn lọ́rùn gbogbo àwọn eré ọlọ́fọ̀ eré olójèèjì nínú àwọn ń gbọ́ táwọn ọmọ bá já ìgbà ẹ̀ẹ́kẹ̀rin tó gbọ́dọ̀ mọ ilé ọkọ̀ pọ̀ báyìí táwọn àwọn ìṣẹ̀lẹ̀ ikú ilé làwọn máa ń gbọ́ ẹ̀wọ̀n pé gbọ́dọ̀ mọ ìlú àwọn ewu yìí ẹ̀ ti ń gbọ́ ni àwọn alẹ́ bá ti kọ̀rẹ́ ṣe pé ah, àti ìfẹ́ yìí àti ìfẹ́ yìí nínú àwọn ọlọ́run tọ́rọ ọmọ ẹni gbogbo wa ẹnu pé àwọn ẹ̀káwò ní psychology láti máa mọ ìgbésí ayé ọkọ ọba ẹ̀dá ti kó kan ọmọ òkú ẹ̀ ti rí pé à ń gbé òun ní orí tí ó kó fún ẹ̀ ṣùgbọ́n dára púpọ̀ ká má kẹ́jú ká má kẹ́jú gbọ́mọ jókòó gbogbo tètè pẹ́lú gbọ́mọ lókò wọ́n pé páyé fún ọmọ náà nílẹ̀ yìí ọmọ oṣù ọmọ oṣù gbogbo ọmọ yẹn lóyè àwọn olùkọ́lá padà pé àdáwò wọn ò lè tókò bí mo ti jókòó láti orí tí mo ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́wọ̀ ẹgbẹ́ jókòó wájú ọmọ torí èyí kó máa jókòó àkẹlórí gbò lálọ. Táwà ní tó wọ́n fẹ́ ní kọ́mọ̀ mẹ́rin tèmà jókòó lóṣù méjì lóṣù mẹ́ta lóṣù mẹ́rin. Nọ́mà ni, táì tọ́bá ẹ̀kọ́ máa jókòó ọmọ ni ó máa ra yóò kíkẹ́ kú rẹ̀, yóò pa bóòlù ó ti ni ọmọdé pa wo pé tó látàrẹ́ yóò rí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí nípadà ń ní láì sí ìdàgbà rárá ọmọ tó ń yíyẹ tó ń sáré yẹ wọ́n ti ní pọ́blẹ́mù yìí fún òtún bọ́pà nígbà tá a bá wọ́pọ̀ ọmọ ọdún ọmọ oṣù méje ọmọ oṣù mẹ́jọ ọmọ ẹni ọmọ ní oṣù máa eégún yìí ò tún yẹ kó máa dún lórí ara wọn ó yẹ kó ní táì ó ní àwọn ọjọ́ àwọn oṣù tí ó lò kó fi ṣọ́ǹgì dáadáa ó tó ní pé ọmọ àjọ akẹ́kọ̀ọ́ rẹ̀ kọ́dọ̀ ọmọ mi ìbẹ̀rẹ̀ tó lè padà ní bólẹ̀ tọ́padà lébó rẹ̀ nílé ìṣe rẹ̀ tọ́padà wọlé rẹ̀ àwọn akẹ́lẹ́ yóò máa rìn nọ́mà láti ẹ̀kọ́ torí náà ẹ̀májà fún àwọn ọmọ ìlú lára bàbá ti kí wọn lórí táìmù tẹ́lẹ̀ tí wọ́n lò wọ́n lò táìmù tẹ́lẹ̀ tí wọ́n rìn wọ́n rìn tọ́bá táìmù tẹ́lẹ̀ tí wọ́n rìn dáadáa ìgbé wọ́n rìn àwọn ohun tí ẹ máa ń lò fún wọn bẹ nílẹ̀ Yorùbá lágbo tọmọ orin ẹ bá jà ìbátìbá ìwọn orin ìbátìkú bákan náà tọmọ bá ti wá ń tó ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún méjì ààbọ̀ ọmọ ọdún mẹ́ta ààbọ̀ ọjà káwàtà jẹ́ ìyá àwọn ní ó súnmọ́ ìlú gbá náà ká máa rí ọmọ náà nípa pípọ́ mọ̀ sí ọ̀sẹ̀ méjì ká máa ní ó sí wájẹ́ bàbá tó ń ṣe bàbá tó ń ṣe lọ́dọ̀ ní ó sí wa jẹ́. orílẹ̀-èdè tó mẹ́gbẹ́ tó orílẹ̀-èdè láti tẹ́kẹ̀ dára. Ó lè má ti orílẹ̀-èdè ṣùgbọ́n orílẹ̀-èdè láti lórí ọmọ.

àyà àìgbé mọ́lélẹ̀ orúkọ lọ́wọ́ bá nípa máa ká ìmọ̀lélẹ̀ ní ìtajà ajá tí máa ń ká ìmọ̀lélẹ̀ o akẹ́lẹ́wọ́ rẹ̀ láì lásán ọ̀nà ẹ̀wọ̀ ọwọ́ ó ti lé ní ọmọ wọlé báyìí máa wá kọ́ tó orí tó kò fẹ́ wọ́n mú àbínáwó àṣì

Ní Múlá lọ pé lòfin lọ́lọ́run tó mẹ́rin àwọn yẹn. Àwọn ọdún tó mú yẹn, mú tọ́ lórí à. Tọ́lọ́run bà ní ìtọ́rí àti mọ bá lò. Àwọn ga wọ́n fẹ̀ láyà. Wọ́n kí wọ́n sí wọlẹ̀. Tọ́lá ipá wọn ni wọ́n tó fífì wá rí wa lá. Ó ti pọ̀ jù. Ayọ̀ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run ti ní mẹ́wàá kó ogun bẹ̀ ogun bọ́ọ̀lù múlọ́gbọ̀ta bọ́ọ̀lù padà ogun táàdì táàdì pọ̀ padà ogun tó ń tó ń nìkan pọ̀ jù ọjọ́ mẹ́wàá ọdún tẹ́ múlọ́gbọ̀ta mẹ́wàá ó ní ibi ọlọ́run yọ máa ń kó bẹ̀ ogun máa mú ta ní pé àwọn ilé ẹ̀kọ́ padà mọ́rin pọ́. Àlébí ọmọ tààlà ọ̀sà lórí, ah, a ní àṣà ìrìn lọ, ojú sí lọ́rọ̀ lọ. Ah, láti bí sí, ó ti yọ́ lọ́ márùn-ún. ọrụ tó ń náà. láti ẹgbẹ́ kíkà pàtẹ́. láti ẹwà lójúmọ́ títí náà àwọn ọ̀dọ́ àwọn ọlọ́. Omi tọ́nà bá tó wá lè ọbẹ̀ ìdè sátúbà àti òfúrìlì máa lọ sí tó wọ̀ ó tún lè lówó ọba ti ló wà á ti dọ̀gọ̀rọ̀ ọba ti fi sáfò fúrìlì dáhùn wà á ti àṣẹ náà ọba ti fi sáfò fúrìlì wà á ti lọ́gbọ́n ọba ti fi lọ́gbọ́n ìdáfò fúrìlì tó fi ṣáà gbogbo àwọn ohun ìwá ọlọ́run bò wá tó kíláàsì ẹ̀fún wa pé bọ́ọ̀ bá ti gbé mọ́tálá tẹ̀rẹ̀ pẹ́ mọ́tálá tẹ̀rẹ̀ lọ tọ́ láti ìdébẹ̀ ọlọ́run kò sí ìgbà ńlá. Fọ́nà pé pé tó kó orin lọ wà. Èrú ń bẹ̀bọ̀ kí ni tọ́wọ́ ọ̀hún dé. Ìjọ tí ó rọrùn dé ni pé o ò lè jáde ara ni ọ́ inú ilé ọlọ́run bà. O ò lè dúró bí jókòó ọlọ́run bà. O ò lè jókòó

orí ọba náà mẹ́ta orùkú táwọn yẹ́ olùyẹ́ padà mẹ́ta yẹ́ oṣùgbùdù táwọn pátápátá ọlọ́wọ́ ọba ó dàbí wọ́n tí ọmọ yìí àti owó tó kí mú bẹ̀rẹ̀ náà máa fẹ́ ilá ọlọ́wọ́ ọba ọ̀sẹ̀ kò lọ́ Ṣe ilé lókè rẹ̀. Ó tí mọ̀ mú bí ìjọ́ ìlẹ́ ìmọ̀ mọ́sálásí. Ọmọ ọdí náà àtẹ́lẹ́ ọmọ láti mọ́sálásí ti gbọ́pọ̀ ìwò ẹgbẹ̀rún lọ́rọ̀. Ọmọ bàá ti ẹ̀kọ́ bá tẹ̀lé rí. Ṣùgbọ́n ó tẹ́ rí ẹ̀ náà, ọlọ́run bá lẹ́ẹ̀ sí àmọ̀ pé èrò Ó ti bàjẹ́, ọlọ́run bá ní sọ fún sọ́ọ́sì pápá ọmọ pé واستعينوا بالصبر والصلاة ẹwà ìlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́pàá pẹ̀lú sùúrù nílé àti ìhun bíbí فإنها لكبيرة إلا على الخاشعين ìwọ̀n tẹ́ ń wò yẹn لكبيرة ó tó bí ó tí ló ṣe òníjì oníṣẹ́ṣẹ́ ọlọ́jọ́ sí ìsinmi ìrún ọ̀tayọ̀ kẹmẹ́ta láàkàrí èyẹyẹ ọmọyẹwà láàkàrí yẹni pé ọpọlọ ìrìnṣẹ́ wọn ọlọ́pàá ti kò yẹ̀yẹ́ òun èèyàn tún gbogbo ọjọ́ lọ bá ti sùgbò òjí ìrún yẹn ọlọ́pàá fún ọ Ìgbé á, ah! wọ́n wá kùn mí lóòrùn, àlásílẹ̀ ìgbẹ̀rẹ̀ lọ́tẹ̀ẹ̀ sí ẹ̀kẹ́ ìlú fún ọ́ sí

Torí pé bá bá wo àgbàlagbà tó mọdé nínú làákàyè wa pé kájẹ́ ní sí mọ́lákùnbó tó kọ̀kọ́ yẹjú. Àgbàlagbà ní tí ò làákàyè wa ìpẹ́. Ó tẹ̀ ẹgbẹ́ tó ọlọ́run orí rẹ̀ o. Ṣùgbọ́n nínú làákàyè wa, àgbàlagbà lọ lára òkú ẹ kọ́kọ́kọ́ lọ. Àgbàlagbà lọ lára ẹ kọ́kọ́kọ́ lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀ká àgbàlagbà ọmọ àjọ́sìn ọlọ́run. Tí ẹ bá ń jọ́sìn ọlọ́run, ó fi ẹ̀yọ́ báyìí àwọn ìyá wa àwọn ìyá látàrà tó wọ́n tó rí lẹ́nu ń tí ọlọ́wọ́ ní ikú wà lédé yájá ajá ní ìyá wa wọ́n tọ́ta láti bá fọ́sítàlù wà lálọ́wọ́ ní ikú pàdé ẹ̀wọ̀ ìyájá ajá ní ìyá wa tọmọ́ bàbá wa ké síyà àrùlé ọlọ́run ọbọ̀ òsì mẹ́jì bá rẹ̀ ń yẹ̀ tí ẹ ọba ti pé lóde tó bá rẹ̀ ń fi ọkọ̀ orí kò fíru ọlọ́run ọbọ̀ ọ̀gá wíjà rẹ̀ yẹn o nínú ẹ̀jí àlejò àmáṣà ìjọba tó ti fà kí ẹ̀ka ti ẹ̀kọ́ ọmọ ọdún mẹ́wàá ọwọ́ rẹ̀ ti mọ̀ mú kí tí ọba ti mọ̀ mú kí ọmọ ìlú ti pọ̀ lọ sí ọjà fẹ́ pọ̀ nínú kí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sọ fún ìyá ní ìlórí pé màmá ẹ lọ mẹ́ta bó ti ẹ láti rẹ̀ ti wú abẹ́rin ọkà ọ̀pọ̀ oyè ọgbọ́pọ̀lọpọ̀ ẹ̀yà ọkà ọ̀pọ̀ wọ́n ní ìyá ẹwì tókè ní owó tẹ́ máa ń wí Ọlọ́ ìgbẹ̀lú Tamátíà, Ẹlòmí ìpọ̀lẹ̀ tó bá jẹ́ àrẹ ìmáǹkà sí èwò. Tí wọ́n tó bá jẹ́ àrẹ lòmí mọ́, mímọ̀ àwọn àti jẹ́ sẹ́kí rí bá rẹ̀ yóò ìyá ni ọmọ yìí wá jà lọ pé káàní ẹni bóyá kó sí káàní ẹni lọ. ẹlòmí ìfẹ́ lẹ́yìn bá ń jẹ́ ìwọ ọ̀dà ọmọ tẹ́lẹ̀ ti mú kú ní ìyókù ń pa lọ́jà àkọ́kọ́ra wọn ni o. Obìnrin kàbúlọ̀ ọdún ọmọ lẹ́sìn lọ́jà àkọ́kọ́ra ọdún ọdún ẹ̀ ti parí. Tẹ́lẹ̀ àti ìnáwó àkà ìdájá ìdájá tó ti gbọ́ nínú ìyókù báyìí ọlọ́ òní rí wí èyí náà wí sókè lọ ìyá ẹ̀jẹ̀ bá kúkú fi ẹ̀kọ́ ọ̀fẹ́ máa ń tọ́jẹ́ pé ẹ̀tọ́ lókè wàhálà dé ẹlòmí ìgbẹ́ dé pé àtàfàlà àtàfàlà àtàfàlà là máa ń wí léwu fún ṣé ẹ̀kọ́ ẹlòmí ìlú máa ń faradà pé kí wọ́n tí ìyá náà ìyá rẹ̀ tó lọ ní ọkọ̀ ìdí tí ò wọ̀ sàmánà kọ́ ọlọ́run ọlọ́run tẹ̀lé àyẹ́ ẹgbẹ́ mú aláwọ̀. Àwọn tẹ́lá àti ní ṣe jẹ òun àǹfàfẹ́ lórí ẹgbẹ́ mọ́. Èyí tàbá tó kúkú jẹ ká lọ rẹ̀, a ní kí ìta ó ṣe pé ọmọ ọmọ wa lọ́mọ ń kẹrin àárọ̀kọ́, àárọ̀kọ́ jùlọ. Ó ti wá jẹ́ pé ìjọsìn làwọn àmọ́ ọ̀dẹ́. A máa lọ bọ́ lọ́wọ́ oróró, ọlọ́wọ́ ọlọ́ọ̀ta. Ìyá bá ti ní ẹ̀yọ́ ń bá lọ́wọ́ kò ní dáa lúwọ́ láyà, èyí ní ìsí dáadáa. Ó bàbà dáa rí láyà, ó sì dáadáa. àtẹlọ fọlọ́n bọ́ba ní kíláà bọ́ pẹ̀lú tó ti wá lọ́wọ́ wa àwọn ọmọ wa tá à ń bí ọlọ́run kó sí wọn lọ́wọ́ lórí ilé fún wa àwọn ọmọ wa kó sí wọn lórí ọmọ fún wa à ń bí wọn ní àti ìmọ̀ wọn yá ọlọ́run kò wọ́n yá rí ọmọ pọ̀ ti máa ń dogun bóyá ọmọ tó ń da ọlọ́run kò bá wa ọmọ tó jẹ́ agbọ́rọ̀ gbogbo gbogbo wa ọmọ ìjòkó ọmọ tàbí ìjòkó wa ọmọ ìjòkó ọmọ táàmà ìpàdújẹ́ táàmà wá sókún ọmọ táàmà dúnúkẹ́ ọmọ àdúgbẹ́ ọlọ́run ọmọ àdúgbẹ́ ọlọ́run ọmọ àdúgbẹ́ ọlọ́run ọlọ́run mo ti ọmọ ìkọ̀ọ̀ká wa ó kọ̀ tó ní ọmọ ọ̀rọ̀ àjẹ́ òun ẹni àdíkù lọ yọ́ máa jẹ́ àdí ìfọ́gbẹ̀rún àdí وبضاعة مضيء مضيء الله عليم عليم الله رحمة رحمة الله البلاد التي تدعى لطفه في دعوة حبيب ثم حبيب نالي وديسة أتجب الموضوع وديسة وديسة وديسة وديسة حبيب لتمعطيه بس أنا أقوى عمومي

ọlápàá ọlọ́lápàá ọlápàá ẹ̀gbé ọlẹ́sẹ̀ ọlọ́lápàá ọ̀pẹ̀sẹ̀ rẹ̀ ó lé sí ọlọ́lápàá ọ̀pẹ̀sẹ̀ ẹ̀kọ́ ọlẹ́nu ọlọ́lápàá ọ̀pẹ̀sẹ̀ sọ̀rọ̀ ọlọ́lápàá ayé alójú ayé alákọjú ayé alábíjú ayé alára gbogbo orílẹ̀-èdè ọ̀gbọ̀n ọlọ́lápàá ayé gbogbo rẹ̀ ọlọ́lápàá ọlọ́lápàá ọlọ́lápàá ọlọ́lápàá جزاكم الله خيرا